wọ́n nínú pálọ̀ ni ìyàwó sùn sí àti gbogbo àwọn ọmọ wọ́n ní bàbá ó sùn sínú yàrá èyí tó èyí tó rún bá kàn nínú ìyàwó méjèèjì òní ó sùn nù yàrá mo ní a ayé burúkú nu ọlọ́run má jẹ́ ń bá wọn lò ó ṣé dandan ni ìyàwó méjì ni táàfì wa máa sùn pọ̀ bí ejò onú ẹ́ à mo ní ìyẹn ọ̀pọ̀ síbù o mo ní ànábì gan sallallahu alaihi wasallam ààrí kọ́ lọ́dọ̀ rẹ̀ pé ìyàwó méjì ń lo yàrá kan ìyàwó kọ̀ọ̀kan pẹ̀lú yàrá kan ni àwọn ọmọ rẹ̀ ọlọ́run sì bóun ṣe nígbà tó fi máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin òkè. Okay? àwọn ọmọ ẹ̀ ti dàgbà wọlé ọkọ kò wulẹ̀ sí ọmọ kankan tí ó wà nù ilé òun àtàwọn ìyàwó ẹ̀ náà ni so ìyàwó kan yàrá kan ni yàrá yẹn ọ̀wà kárí lọ́wọ́ bí kànẹ́bí ọ̀rẹ́ ń ti ilé sí àdúgbò nínú àwọn ìyàwó ẹ̀ bíi mọ́kànlá àwọn kan wà nù ilé pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ ń ti ilé fún àwọn míì àwọn bíi umu salama ọrẹ́ǹtì lé fún wọn ni àwọn bíi juwẹ̀ríyà ọrẹ́ǹtì lé fún wọn ni. mo ní sọ mo ní nínú súnà ni pé ìyàwó kan yàrá kan káwọn ọmọ náà sì ní yàrá tiwọn lọ́tọ̀ ó kéré parí àwọn ọmọ yàrá kan àwọn ọmọ obìnrin yàrá kan bọ́lọ̀ ń bá ṣe fún wa ní ìgbàláàyè sí i àmọ́ ká wá torí ìyàwó méjì ìyẹn ní yàrá méjì yàrá méjì ìyàwó méjì a mo ní ọba mu kọba mu àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ń wọn ò gbádùn wàhálà tí wọ́n sì ń fà lẹ́sẹ̀ agbára wọn ò ní ká irú gbèsè ayé pákáleke wo nu so nítorí náà ó ń bẹ nínú àwọn tí ń fẹ́ yàwó méjì tágbára wọn ò ká wàláì mo tún rí bọ́dà kan tó wulẹ̀ fẹ́yàwó kan láì ní yàrá kankan nílùú Ìbàdàn ẹ níbo ló ṣe ṣe kí ẹ lè mọ̀ pé lù míì sẹ́rí ọ̀rọ̀ padà kàn án tó o bá fẹ́ lọ́kọ wọn èyí fọwọ́ lẹ́rán o ọ wádìí tó ní yàrá bọ́ìsì mi ò ní yàrá tó sì ń fẹ́ níyàwó arákùnrin yìí yàrá ọ̀rẹ́ rẹ̀ ló ti ń mánéèjì yàrá ọ̀rẹ́ rẹ̀ ló fọkàn sí torí pé ọ̀rẹ́ rẹ̀ yẹn ó ná Àbújá kì í sábà wálé arákùnrin bá lọ ṣègbéyàwó sínú yàrá yàrá ọ̀rẹ́ rẹ̀ yọkan a week after tó ṣègbéyàwó lọ̀rẹ́ dé. lọ́wọ́ ní kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ gan mọ̀ kí ló ń ṣẹlẹ̀ àwé ọmọ ìyá kí ló ń ṣẹlẹ̀ ọ̀ni à mo ṣe nìka ńgbọ̀ bá ṣe nìka ṣe sínú yàrá tèmi àbínú yàrá tiẹ̀ à àyè tí mo fi gbọ̀ ọ́ dàbẹ́ ni pé o ti sì lò ìwọ àtìyàwó rẹ ṣé mi nígbà bọ́ta fún yín ni èmi mo yàrá bí sísà ti padà sílé wọn lẹ́yìn ọ̀sẹ̀ kan áfítà nìkan nìyẹn nínú ìlú Ìbàdàn yìí ni bẹ́ẹ̀ni tó ṣe tí ń gbọ́ mi báyìí ọmọ gbọ́ mi pé ah òun Jagunlabi ni mò ń sọ̀rọ̀ rẹ̀ wọn. so ẹ̀yin òbí ọmọ tí ń lọ ilé ọkọ ẹ gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀ń tẹ́ fẹ́ fọmọ fún ó ní provision ibi tó fẹ́ fi ọmọ yín sí. Si mo ti rẹ́ ẹni tó fẹ́ yàwó sí yàrá ìyá rẹ̀ nílùú iná ni o yàrá ìyá rẹ̀ mo níbo ló ṣe à ń ṣe tó bá fẹ́ báyàwó rẹ̀ ṣeré ó ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní màmá mọ́ tẹ́ni sí sun àárín ẹ̀dẹ̀ irú ayé wo lẹ̀ ń gbé iná ṣé ṣé wọ́n sọ fún ọ pé orígun ẹ̀sìn ni ìgbéyàwó ṣé wọn ò sọ fún ọ wípé ẹ bá fẹ́ ṣe é ó gbọ́dọ̀ ní ìpèsè ni ọ̀gbọ́n tánàbì sọ ni nínú àdìsí rẹ̀ kan ya ma'ashara shabab man istata'a minkumu liba'a falyatazawwaju ẹ̀yin ọ̀dọ́ o ẹni tó bá ní agbára bá a nínú yín òun ni kó fẹ́ yàwó bá a kí ni jẹ́ bá a àwọn àáfàá ní ìtumọ̀ bá a òun ni provision tí wàá nílẹ̀ kíyàwó tó dé nínú bá ààrẹ òun ni mọ̀ bí ààrẹ òun ni lẹ́gbẹ̀ẹ́ gúrúfà níbi tíyàwó dé sí nínú bá ààrẹ oníkúùt alikúùt ohun tíyàwó máa jẹ ohun tíyàwó máa jẹ ara bá àlọ́ wà ọrùn ọkọ ló wà shelter kó provide yẹ ibi tíyàwó dé sí ibi tíyàwó máa gbé. oúnjẹ tíyàwó ọmọ jẹ ọrùn ẹ̀ ló wà aṣọ tí ọmọ wọ̀ ọrùn ẹ̀ ló wà tó síìkì bí ó ṣe tọ́jú ẹ nílé ìwòsàn ọrùn ẹ̀ ló wà ọkàn gbọ́yàwó etí ẹ ń nà etí ẹ ń nà bí etí ehoro mọ́nísà tó àmì ń kú mú ẹni tó bá lágbára bá a tó lágbára bá a. ẹni tí ó fẹ́ kan nu o ànábì ni ẹ ń bá lágbára bá àdìkọ́ fẹ́ kan kí á láàpè ẹni tó fẹ́ fẹ́ kejì. wọn ò sọ pé ẹ ń bá jólówó ni kó fẹ́ yàwó gbọ́ yé dáadáa ìyàtọ̀ ń bẹ láàrin pé o lágbára bá a àti pé o jẹ́ eh, olówó. Uh, gbogbo ọkọ ìyàwó ló gbọ́dọ̀ níkàápá bá a bá a is provisions house accommodation is part of provision feeding is part of provision. ọkàn máa fẹ́ yàwó ọ̀fẹ́ ọ̀kan ọ̀rọ̀ owó jẹ fílẹ̀ ọ̀rá sọ̀rọ̀ fún ilé fámìlì ló ń gbé ilé fámìlì ọ̀tún wa lọ fẹ́ fẹ́ kejì ṣé wọ́n fún ọ yàrá mẹ́ta nílé fámìlì ni ṣé wọ́n nìkan ni wọ́n bí ni wọ́n nìkan lọ́mọ fámìlì ẹjẹ́ má tan ra rẹ jẹ. so in the process pé a lọ bá bàbá bàbá ó ṣàlàyé fún wa tó bá ní àlàyé lọ́dọ̀ àlàyé yẹn àwọn àfẹ́ẹ̀sì tán lọ bá bàbá wọn ṣe lórí rẹ̀ tí bàbá ọba ní àlàyé kankan ju wípé ó kàn tako kọ́mọ rẹ̀ ó jẹ́lẹ̀ha ó kàn tako kọ́mọ rẹ̀ ó ṣèkejì á tako òun náà á sì gba àṣẹ tó ní lórí ọmọ yẹn á gbà kúrò lọ́wọ́ rẹ̀ á gbé fún the next person àwọn previous episode mi lórí ta ni the next person lẹ́yìn bàbá ẹ àwọn previous episode mi tí mo ti sọ̀rọ̀ lórí irú kéèsì báyìí kóńtọ̀n lọ gbọ́ ẹ̀jẹ̀ àfihàn mọ́ báyẹn torí ìbéèrè kejì ìbéèrè kejì ẹlẹ́yà kan pè mí lónìí ó ní àbú wọ́n lè mọ oògùn family planning ẹ wá dákun ẹ kọ́ mi ṣebí ẹ ti ní ẹ̀sìn ọ̀takù ìbéèrè ẹ̀ náà nù <laughs> mo kọ́kọ́ bú sẹ́rìn wọ́n ní mo mọ oògùn family planning kí n kí kí n kọ́ ọ ní oògùn family planning mo ní ọ sọ fún ọkọ rẹ ìwà àtọkọ rẹ ẹ jọ wá bá mi. meanwhile ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ síwájú síwájú ìbéèrè yẹn tí obìnrin kan tó lo òrùka irin tó lo òrùka irin. ọ̀rọ̀ wa kan ọ̀rọ̀ òrùka irin yẹn ọ wa ní kì í wulẹ̀ ṣe òrùka ọ̀ṣọ́ lòun lò òrùka family planning ni. mo wá fẹ́ fi àsìkò yìí yanjú ọ̀rọ̀ family planning insha allah ní àkọ́kọ́ náà èèwọ̀ ni kí obìnrin kó dá family planning ṣe nínú Islam èèwọ̀ ni it is haram kí obìnrin kó dá lọ ṣe family planning èèwọ̀ ni o obìnrin tó bá ṣe é ó ti ó ó ti lu haram ó ti kó sínú haram reason ni pé family planning kìí ṣe wife planning kìí sì ṣe husband planning family planning ni wọ́n pè é ọkọ àti aya ni family náà tí wọ́n jọ jókòó ro ọ̀rọ̀ ayé wọn lórí bí wọ́n ti fẹ́ mọ bímọ tẹ̀léra wọn. bó ṣe di èèwọ̀ fún ìyàwó láti dá ṣe bẹ́ẹ̀ náà ló di èèwọ̀ fún ọkọ láti dá ṣe. ọ̀wọ́ ọ̀gbà tí ọkọ lè dá tó jẹ́ halal tẹ́ kó dá ṣe òun ni tó bá dá sí pé ẹrú rẹ̀ lóbìnrin ló sọ di ẹni tó fi ń tura olówó ẹrú ó lè ṣe family planning láì sí for kọ́nsẹ́ǹtì ẹrúbìnrin rẹ̀ ṣùgbọ́n kò wulẹ̀ sí ẹrúbìnrin mọ́láyé àwọn tó jẹ́ olómìnira lájọ ń fẹ́ra wa ìkíní kejì yín kò gbọ́dọ̀ dá family planning ṣe lẹ́yìn ẹnìkejì rẹ̀ ẹni tó bá dá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó bi léèrè ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ ti torí family planning ká di ẹlẹ́bọ. a gbọ́dọ̀ ti torí family planning ká kó sínú ẹbọ àti oògùn haramu. àwọn èèyàn ń tipasẹ̀ ogun family planning wọ́n ń dẹlẹ́bọ àwọn kan sì ń kó sínú ogun haram bí àpẹẹrẹ òrùka family planning téèyàn bá fi lè ṣe family planning tó jẹ́ pé òrùka náà fi bá ṣe òrùka ìní ọ wà ní ọwọ́ rẹ̀ tí ó dènà oyún o ti debo o ti di ti debo o nítorí pé mùsùlùmí ò gbọdọ̀ há òrùka láti dènà aburú tàbí láti wá àǹfààní gẹ́gẹ́ bí mùsùlùmí ò ṣe gbọdọ̀ lo oògùn ìfúnpá Eh, eh? àwọn nǹkan tẹ́ ń dè mọ́ra ìfúnpá bàǹtẹ́ òǹdè kàtígórì kan náà ń gbogbo ẹ̀ wà òrùka bàǹtẹ́ òǹdè ìfúnpá kàtígórì kan náà ń gbogbo ẹ̀ wà tí ẹ̀dá máa ń so mọ́ra láti fi dènà aburú ni tàbí láti fi wá àǹfààní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ ṣe òrùka family planning ẹ lọ yọ dànù ẹ lọ yọ dànù èèwọ̀ ni o èèwọ̀ lẹ́bọ tó ti di pé ẹ̀ ń há òrùka sọ́wọ́ ẹ̀ ń lo ìgbàdí ẹ̀ ń lo bàǹtẹ́ fún family planning ó ti la nǹkan ní ìlọ ó ti yíwọ́ nìyẹn o ó ti kọlu ẹ̀sìn yín o ẹ bẹ̀rù àlọ́ o ẹ má ti pàṣẹ family planning dẹ́lẹ́bọ. oògùn kan tún bẹ tí mo mọ̀ nípa family planning táwọn èèyàn máa ń ṣe tóun náà jẹ́ ṣíríkù àti àràámù wọ́n sọ pé obìnrin tó bá fẹ́ ti family planning yẹn ohun tó bá fi ṣe é là rẹ̀ páàdì tó fi ṣe é là yóò wá bu kinní kan sójú ẹ̀ ìyìn ní dákọ̀ rẹ̀ yóò bu kinní kan sí ojú ẹ̀ tó bá ti bù sójú ẹ̀ yóò wá pajú ẹ̀ dè á pajú ẹ̀ dè á wá tá tiẹ̀ á tá ẹ̀ pẹ̀lú okùn á wá jù sínú láìlọ́ọ̀nù kan yóò wá lọ fi sí orí sílì yóò wà lórí sílì so pẹ̀lú àjọkàn wípé ó dijọ́ tí wọ́n bá tó tú nǹkan oṣù rẹ̀ yẹn tẹ́ bá tó tú kóyún tó lè dòsí lára. wọ́n ní kó táì wọ́n ní kó táì nǹkan wàmí ń ṣáàrì nàfà sátìfìlẹ̀ ń kọ́dì ń kọ́dì nìyẹn o ó ti ta kókó nǹkan nìyẹn o wọ́n wá ní kó gbé sórí sílì tí ọ̀fọ́n bá wú ọlọ́mọ ọlọ́wọ́ sóòkó bára rẹ̀ ọ̀fọ́n wọlọ ọ̀fọ́n ò wọlọ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe oògùn tó jẹ mọ́ kó ta kókó nǹkan kó lọ fi pamọ́ síbì kan. ọ̀kan náà tún bẹ sí yorùbá máa ń ṣe fún family planning o òun náà tán bá ti ta kókó ẹ̀ báyẹn tán wọ́n á ṣe ó kéré ń tiẹ̀ wọ́n á ní kó gbé kọ́ ẹ̀yìn ilẹ̀kùn nulẹ̀ wọ́n ti kan èso mọ́ ẹ̀yìn ilẹ̀kùn sòkínì yẹn wọ́n á fi òwú síbẹ̀. So, ẹ̀yìn ilẹ̀kùn ni wọ́n fi sí pé níwọ̀n àgbà tí kinní yẹn bá ń bẹ ń bẹ oyún ò ní dúró gbọ́ gbogbo tó bá ti jẹ mọ́ pé ẹ̀ta ẹ̀wé ẹ̀ta ń kókó ẹ̀fi kọ́rùn ẹ̀rì mọ́lẹ̀ ẹ̀fi sórí àjà kódà jìnnà sí i. ó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì kókó alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n èyí dá family planning ṣe àtọkọ àti ìyàwó ló ṣe ẹlẹ́ẹ̀kejì má jẹ́ kí family planning má jẹ́ òtí ọ̀ lọ síbi ẹbọ tàbí nǹkan haramu kókó ẹlẹ́ẹ̀kejì nìyẹn now kókó ẹlẹ́ẹ̀kẹta òní wípé kéèyàn fi ètò sọmọ bíbí kì í ṣàìsàn ṣùgbọ́n ẹ̀sìn sọ pé a lè fètò sọmọ bíbí. lèkúlì dá ìdàwà gbogbo àìsàn ló ní oògùn. family planning kì í ṣe àìsàn tá a sọ pé inú ń wọ́ tàbórí ń fọ́ ọ. ṣùgbọ́n ẹ̀sìn fàyè gbà wá pé a lè ṣiṣẹ́ tọ́ ọ ká súnmọ́ ìyàwó wa ká sì má ti ìrètí oyún kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti àsìkò àwọn sọ̀háábà èwo ni káyàmá káyàmátà ń yẹ káyàmátà. mi ò mọ ń jẹ́ káyà mátà o òun sì ń lè pèsè orí ètò tọ́nà bá fún un láǹfààní àti pé kọkànlá aṣọ tí ń jẹ́ káyà fún mi ó mi ń jẹ́ káyà now látàsìkò àwọn ni family plan ti bẹ lásìkò náà. family planning táwọn sọ̀hábà máa ń ṣe láti fi dènà kí oyún ó dúró òun ni ń pè ní azilu ni ń pè ní azilu azilu ni òyìnbó ń pè ní withdrawal method lásìkò tí ọkọ bá ń bá ìyàwó ẹ̀ ṣe eré ìfẹ́ lọ́wọ́ tí wọn ò tí ì retí oyún. àsìkò tọkùnrin bá fẹ́ damira kò ní damira sínú kò ní damira sí ojú ara ìyàwó rẹ̀ ìta ni ó damira sí ìyẹn náà ń pè ní azilu ní èdè lárúbáwá wọ́n sì ń pè ní withdrawal method ní èdè òyìnbó àwọn sọ̀hábà máa ṣe ànábì sì jẹ́ kó yé wọn wípé kódà pé ẹ ṣe azilu kò dí kádàrá ọlọ́run lọ́wọ́ o ìgbìyànjú nìkan ni azilu jẹ́ o tó o bá lóun fẹ́ ṣe azilu tí èròǹgbà ọlọ́run ti gbà wájú pé àtọ̀ yóò di oyún o ò ní lè ní kápá láti ṣe azilu yẹn àmọ́ ànábì òní kan ṣe ànábì òní kan ṣe kì í ṣe pé àwọn sọ̀hábà ṣe azilu nítorí nítorí èròǹgbà pé kò sí ní tá a fi bọ́ ọmọ wa rárá o àwọn òṣè asílù ní ti ìbẹ̀rù òṣì rárá o àwọn ṣe asílù nítorí kí ìyá tí ń bí ọmọ kó lè ní àlàáfíà àti okun tí ó fi máa tọ́ ọmọ kọ̀ọ̀kan ọ̀gbọ́n tí Yorùbá sọ pé ó lóyún lọ́mọ ogúnjọ́ ọ̀gbọ́rí ara ẹlòmíín nu àwọn obìnrin tó bá bímọ tán lónìí tí ẹ̀jẹ̀ dá lọ́sẹ̀ tó tẹ̀lé ara ẹlòmíín kò kọ kórí ọkùnrin láàrin oṣù kan á ta ọmọ bíbí ara obìnrin mi ọkọ tọkọ ẹ̀ bá tún wá ba ní àṣekọ nǹkan oṣù tí lè stọọpù ó tún lè dúró lóyún ọba tún dúró lóyún ọba di wípé ọmọ méjèèjì tí wọ́n bí àfi bíi kẹ́hìndé àti táyé wàhálà ló sì máa jẹ́ fún ìyá ọmọ wàhálà ló máa ń jẹ́ fún ìyá ọmọ so láti lè rìdíùsì wàhálà tóbìnrin máa ń ṣe lórí títọ́ ọmọ òun ló ń jẹ́ káwọn sọ̀hábà kí wọ́n máa ṣe ásílù ẹni lásìkò tiwọn àwọn máa fi ẹrú tura torí pọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún olówó ẹrú láti fi ẹrú ẹ̀ tura wọn ò wá ní fẹ́ kí ìtura látara ẹrú kó di oyún ọ̀rọ̀ di pé kí wọ́n ṣe family planning fún ẹrú ìdí méjì yẹn làwọn sọ̀hábà fi máa ń ṣe áṣìlù làwọn fi ń ṣe family planning fún àlàáfíà ara ìyálọ́mọ ẹlẹ́ẹ̀kejì wọn ò fẹ́ kí ìbálòpọ̀ pẹ̀lú ẹrú wọn kò di oyún àmọ́ lọ́dọ̀ tiwa lásìkò tá a wà yìí kí ní ìdí táwa fi ń ṣe family planning a lè sọ pé ìdí àkọ́kọ́ yẹn ìdí pé kára àyà ọmọ kó jí pépé ó wà ń bẹ̀ ṣùgbọ́n àtúwá nídìí míì ìdí míì ni ìbẹ̀rù òṣì a wà very very careful lórí pọ́ìntì yẹn ìbẹ̀rù òṣì pé kí lọmọ yóò mọ jẹ iṣẹ́ mélòó ni mò ń ṣe sáànì fẹ́ lọ́wọ́ ni ọlọ́run ní ń bọ́ bàbá òní ń bọ́ yá òní ń bọ́ ọmọ ẹ̀gbọ́rọ̀ mi yé mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ̀rù òṣì kọ́ wa ga sí pé nítorí ìbẹ̀rù òṣì ló fi sọ pé òun ò tí ì bímọ báyìí o rárá. òṣì òṣì ní nàìjíríà pọ́lísì nàìjíríà gọ́fàmẹ̀ntì pọ́lísì nàìjíríà gọ́fàmẹ̀ntì ni ò jẹ́ kárí jẹ ni ò jẹ́ àrímu.